على أفضل مبعوث بأفضل على الأمة الذي قال الله تعالى في حقه وإنك لعلى خلق عظيم سيدنا ونبينا وقرة أعيننا قائد الغر المحذلين وعلى كل من دعا بدعوته واستنى بسنته وسر لم يهدي إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه، إنني أمد بأبي كراتوا سورة الأحزاب السورة دي درسي كراتوا يكون عجانا هنا دي كراتوا كيف قالين عجانا هنا دي السورة دي, دي سورة الأحزاب ẹ̀rọ kìí bí àzáàbù ọ̀sàmì sọ́jà ma converge together confederation of infidel against muslim ma, ma yalo ma akóyaba ma bapa anibi muhammadu deyudi ilẹ̀ صلى الله عليه وآله وسلم كمي كافري جالوك ما قوة واك ما هنبي بوبو يالي با نبي كما هما كلير هما قلو بانتة يدي ده شي بلان يا مي كافري ده alùpùpù ma ní kú gbélé gbélé gbélé gbélé kó dáka kó yà níbi nùhù gbogbo yà níbi hudu àníbi sọ́ọ̀lì gbogbo yà níbi ibrahim àníbi ṣùáìbù gbogbo ya níbi musa wà níbi isa màlìkúmá tó pa ọjọ́ mẹ́rin tó kọ́ ànàmígẹ̀lẹ̀ tó yálò yálẹ̀ àníbi muhammadu tọ́nù ìhùn dẹ́ ọgọ́lẹ̀wẹ̀ kẹta dínà níbi muhammadu ọlọ́ẹ̀kẹ́jẹ̀mú ọgọ́kà yàkọ̀lá kìdẹ́ jẹ́nà ó ẹni ìnàmí kọlọ àmì káfìrí dẹ̀ alọ́ àmì káfìrí ṣe mú ugbodugbodo káfìrí iye dúdú káfìrí iye panyàwọnà káfìrí yóò dùn wa iye dúdú pàlì iye dúdú bùlùbùlù iye dúdú bìlàbìlà ọ̀pápọ́mà alọ́ yẹn máa ṣe amú ọlọ́wù máa òyà yà bàbá yà ti dé kó dé kó máa ìsìlámù ẹgbẹ́ ìgbìmọ̀ náà kún apalo lẹ́yìn ẹgbàlẹ́ wọn yóò àjọ wọn wọn náà wọgbọ wà. karatu e azab àtànìkọ yẹlẹ alukubo bẹni gọtafan bẹnu nọbir madoji dama kọ amikabiri maka amikabiri maka nbokoro ishiyun bami arabu yóò múnẹ do amakoyide ma wa. aba níbi muhammadu tema tema buddu ọmọ anáfàmù minhum ilẹ̀ ayọ́mínú billahi al-aziz al-hamid olùka nkó yí dàmáyàmí káàbìrì kuma wọn àmà pàpàlọ lẹ́yìn karatu adó yóò tìmínì ma kìí àmà káàbìrì kuma kó yà wá ma wọn wọlọ àyàmì mú náà fi kìí bẹ́ẹ̀kì yí àmà àbàpà màá má ṣàbàpà mẹ́ ihò máa jẹ máa yíbó ẹ àdínìyàn àbàpà ẹ ẹgbà níbi kí yẹ́mọ̀ ní ayé ẹgbà àmìmù náà fi kí wéwé tùlé tó dábàlẹ̀ alẹ́ àmìmù náà fi kí gbélé màákà ẹ ẹ̀rọ kọ̀m̀pẹ́ kó bọ́ọ̀lùgò ẹ̀rọ ẹ̀kẹ́ bọ́ọ̀lù àgínní èkì dẹ́kọ̀ ẹ̀ tó bàtìkẹ́ mọ́ ọgọ́ bẹ́ẹ̀ lẹ́tẹ́ kẹ́ àdínì ẹ̀wọ̀n jẹ́ èkéyìí ẹgbẹ̀ àwọn náwọ́ àmáyà lóògbàáyà tòwé olùgbàlẹ̀ àwọn mùnáàtì kìkì wọ́n dé ìtura ẹ̀ èkéyìí ẹgbẹ̀ wọ́n nẹ́ tíra ẹ̀kẹ́ lọ́nà kẹ́lẹ̀ tọ́la kẹ́gbọ́ ibi kẹ́mdòbìnrin yóò alìgìdẹ́ ìkẹ́kù bọ́tẹ́ gàálẹ̀ ńláyà ìkàtẹ́rẹ̀ ọ̀rọ̀ náà eu fati ya mimul amimu naziki yangu maple ojododo ngwa ya mi kavri na de ngwa na bode bismillah aye kono aye ke weji ko hunalika butilia almu'minuna ko هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا الله أكبر magbogbo kaya ajáde kọ ayẹkẹ́ gbèjì ẹ̀fẹ́ sọ́rọ́tù lahazab aláwòyẹ́ ni hunalika ògbé lẹ́yìn ògbé lẹ́yìn ngbowo ahazabu yi ọgazọ́tù kanda kìkìdẹ́ kàmi káàbìrì lọ́la mélòó tó ti wá ma ya ma bakwa kile banete mbuja nibi muhammadu kile banete mamuma kuli ogba kpakpo ọmọlẹ̀ mẹ́gàn kọjọ́dú kẹrẹ bá ma bàkwà kọjọ́dú tẹ́júgede wọn òbò sílíẹ̀l múmìnúna ma mi múmìní ma ọmọ jọma ọjọ́ àmì múmìní ìdájọ́má tí wọ́n gbá wọ́zùlzìlù ma miami múmìní èjò ọjọ́ kọ́lá ọjẹ́ miami múmìní èjò zìlìzẹ́lẹ̀ ṣèdíẹ̀dá àmì èjò ìyá jìgógó magánìkó ibi al mu'minun dama ojo kan boya nabi muhammadu yani am hasibtum an tadkhulu al jannata am hasibtum an tadkhulu أم حسبتم أن تدخلوا ya'tikum ولما alladhina مثل min qablikum an karabuma masatuhum al-ba'sa مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول نعم حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا ألا إن نصر الله قريب bɛ ɔyɔ akaŋ bo yanni bi tani tani kɔ yɛlɛ yanni amasibitum ayi mɛ ne yo ame ko yanni bi muhammadu gbogbo ya mɛ ki yewi ni sɛw mɛ ki na yan ɔyɔ ye gɛrɛsia kɛ he ma ko ma jama di ko mɛ ne yoo an tɛ de sɔlɔ lɔ jɛni nɛ ta mɛ ka kuma ya dabata li yɛlɛ bɔɔlɛ bɔɔlaa. ولما يأتكم مثل الذين خلوا من قبلكم بمعنى ولم يأتكم لما بمعنى لم ولم يأتكم مثل الذين خلوا من قبلكم ولم كربوا فيك اللي ودوا دبانا مكام لجوا كربا يعني كربوا ما الله أكبر مستهم البعثاء أكايا يجبوا شكربوا ما That is ex external attack. External attack. Iwakere bubu yake le gudu. Musa face attack Fir'auna. Anabi Isa face attack abo Israel ohun piti kozodo nko ehun madu yi. Anabi Dawud, Anabi Suleiman ma face akanya ami enemy external kwe yo wek ma kanya kare buma anibi ibrahim face attack ami kafiri anibi nuhu masatuhum alba'sa akanya e external ise wa kerebuma wa dharra ba yuma ale ayoma oga angola ojo dujumama wa zulzilu abegi le wududo gbanga me mamiumejo so so so so ti ojo kolamiumejo حتى يقول الرسول والذين آمنوا معه بوغو تنبي ما تنوش أنبي باوبو ديمان كلبا أكن يقبان مولا بوغو مما نالو نالو منه متى نفر الله أو أبانا تفوجا واتي ọjọ́ àgbòwà lọ́lẹ́ àbúdó kàkàyà kẹrẹ̀mú wa ẹ̀lọ́ anyá wálẹ̀ àjọmọ́dógì wa إن مع العسر يسرى فإن مع العسر يسرى أولا كان يدوك دي يدو إبو إلولا يالو بيون لي ممنو ميجو متى نصر الله إن جو كان مؤمني كاكا يدوك ما يني على مدتي أنا مقبولا إن نصر الله قريب atekoyo ise merowa nanana ne dene aya 214 suratul baqara 214 suratul baqara olale ko yo katane le gewle go wa karba ne biya muhammadu fami sahabe ure ngo muna allah wa kanwa aya keji suratu ankabutun iliwuyoka omero tetalau الله يعني أحسب الناس أحسب الناس أن ألف لام بسم الله الرحمن الرحيم ألف لام نعم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الله يعني ألف لام ميم أحسب الناس هذا من من يجور amune ngoyodo amun wal muradu bihi al khususu yani al muslimuna min ummati muhammad ami muslimi biu ya nabi muhammad ma ne yu an yutraku ma kona ma wala mm ay yaqulu amanna ay yaqulu amanna subhanak ma ki du wa la yuftanun ma weju dede kuma juma mata ẹgbà kẹne káàkiri hee àdúgbò ọjọ́ kẹmukẹmu ńlá ńlá déjà dọ́bàtọ́ gọ́yì abẹ́ ìṣekọjú ẹ̀dù tẹ̀lọ ọgbà ọ̀rẹ́ náà yìí dẹ̀ àdúgbò ọjọ́ àwọn alọ́lọ́ ọbàtọ́ gọ́ kàgbọ́kọ́ yẹ́la wa yìí tọ́ ọdún ni wọn abọ́dẹ̀ ẹ̀ńlá kàtà nà ìṣekú حسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون أيضا يأمرون بالله أن يجعمون بيت جميع المسلمين معهم يجمع لباد مبجود مع نبي ما كون ما تكون معك أميمان دماء وهم لا يفتنون ما ويجوا ما ولقد فتنا الذين من قبلهم wawa yobegi da bawma mata yumama yama nibi gile gudu iya yumalai wala ya'lamanna Allahu alladhina sadaqu wala ya'lamanna al-kadhibin ngoyama enna kitene gaskiya hele ba nibi

olùpa yàkọ̀là ńnà yó yàkọ̀là aluta wi bata bata bata bata papa papa ke to jalo ma gwi bata wala nabulu wannakum bi shay'in wala nabulu wannakum bi shay'in min al-khawf wal-ju'i wa naqsin min al thamarati min al-amwali wal-anfusi wath-thamarati wal-anfusi wath-thamarati وبشر وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك, وأولئك هم المهتدون آية 156 سورة البقرة الله يعني والله sàlẹ̀ mẹ́ àjà gbé bàtà gẹ̀rù alùlẹ̀ mẹ́ àjà kà pátápátápátá pápápápápápá gẹ̀rù mẹ́wé wọ̀lẹ́nẹ́gbẹ̀lẹ̀ wọn nàkùn

alami munafiki kama piti pitide umemanya dumuhe boko dumuhe lona dewe do watu meoba abe ma kijede kama amekle kubwa makabira jumale to anya yumema waljui iya lukado yele keten kopeta anya ma kopeta ẹ̀hún alẹ́bọ̀ ọjọ́ lè bá ta ká ló ẹta pátápátápátá tọ́ọ́lá o ọ àjú máa yọ pẹ̀tà yáwọ́ ọjọ́ mọ́. wọ́n nákọ́ sí minelhamwal báyà yóò máa lo gba ọkọ́ ebúlò bí òbí ọkọ́ pàdéyàn ọwọ́ ọ̀nà ẹ̀wọ̀n oko ọ̀nà ẹ̀wọ̀n àwọn àkẹ́ nárísìkí ẹ̀ òbí kẹmọ́ ọgbó bẹ́yìn wákẹ́ òun

معهم عدو بلا الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون في سورة آل عمران فتا فتا فتا فتا فتا فتا فتا فتا فتا فتا فتا ni وما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء نعم فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم أما يجدي أتكون وتفعل تدو أجمع يجي جيني جيني جين جين أتالي كوبي يجو بان كلو من أكابر يا بكي منافق نيجي وأكالوه يا تلو يو يو كما مدعو لين أني بيوان وجورا ما يجدي يقوم emi gida ojo ni ma kana allah iye ti ku bojon li yadur aya 188 to aya 189 suratu ali imran de ما كان الله ليذر المؤمنين إذا تقول كونا من مؤمن على ما أنتم عليه ألوك مدهو يا يا يا يا يدا دي الله يونغو يقول الله يالي من الدين السنة الله Mm, Allahu akbar mm, adọ ma wa tọ ya te na alijana ebola ebola ke dadi yi ke ngoda ali ta alijana a a hat ọjọ yẹ tume na ọjọ mẹ dadi yi ebola ebola lẹta mẹ ngọla lẹta alijana alọ ọjọ nanu hata yẹ miza kabi samina tọ yebe sedeke mi na alia da tianu meji mẹ iyo mẹ ta alikabisa abe yi dẹ kéhù má jẹ máa yí kú ehù mẹ́ a máa bèèrè ehù máa yí kú ehù mẹ́ àmì mù náà fìkẹ́ àmì mù ní mọ́ngà àbẹ́kì worldly aggrandizement dọ́gba màtàdí ní ọjọ́ lè kì í déhù mẹ́ kàkà kálọ́ máa yá kọ̀là pátápátápátápátápátá kama tẹ́nà nínú yóò mẹ̀mẹ̀lẹ̀ yìí tí ó dé kọjọ́ kí mi lálẹ́ àjò má kàdá tàbí àgúdé mẹ́ kí ò mẹ́ ta ama sigi yero ma mɛnɛ ìdɛrù yero ma mɛ mɔnàfìkì ìyà ma ta ìyò ma ta ma do ŋun bɛ lɛ yalalalala káfí ɛdí kó bébí dɛ sami mɔnàfìkì mamamanti ìyò ma yɔ bobe fi gbogbo

inami munafiki ma ya disop maya daluloe adi support ngami kafiri kuma di support ngami kafiri kuma ngobba me kafiri yiyu ya jamaa ma jaba kwa dubya nabi muhammad sallallahu alaihi wasallam anabi daga je kutubu gane ina je ina kola me ina kola me munafiki yo kai kai pande wami umunafiki ya chojo muhe ya tungwa Khalid ibn Zaidi ipande ya chigi dingi munafiki le uya wanya kama ne egba we si munafiki le tume e mai ka no gele ya ahwe dululu mamu dàbí ẹyà ẹyà mọ̀lẹ̀jà gánà níbi nágèmí nágèmí ọgbọ́n ya tẹ́yì àpàmù náà sì kíkà wú rẹ̀ pọ́nyámúdú halidu bunu zaidi wọ́n ni sahabe omuna wọn dọ́mọ ma níbi ọ̀ngẹ̀nẹ̀dú ẹ̀rẹ̀ rẹ̀ ọgọ́kà mọ́lọ́dà mọ́jì ọgọ́lẹ̀ máa yá mẹ́nilẹ̀ ma pàyà káhàn nẹ̀dú ma dúdú bẹ́ masalasi tẹ́ hanya kama du ikoya nibi munafiki de ikewa kideha ikoya nibi muhammadu wahayi na wane ya kideho yeye take waya kurani yano yu yan kese yu bi take wa aya kurani ya mo he tu tabale tabale ami munafiki de yamani lepo ikoya ni munafiki atukatule iko ìgbè kọlẹ ìgbò kòkò múnáfìkì túkà tó lè rẹ ájọ ìmà tó lè mọ́tí àdínà ọjọ́ ìgbà àdínà ọlọ́run máa dẹ̀ mọ́tí ọwọ́ gẹ̀gẹ̀ dàdínì mẹ́yà gbọ́nkà yá mi hùn ọmọlẹ̀ ìhùn mà mi má ọjọ́ ń bá mi wọ̀zúlùzìlù ma mìírànjò zìlìzẹ́lẹ̀ ṣẹ̀dídá àmì èyò ìyá jìgógó wàtọ̀ àmì èyò bá jìgógó ìkọjọ́ tó tó mọ́ gbáyìn àmáyà tàtẹ́tì lálẹ́lẹ́ àmáyà gbogbo àkóhun aṣàjò máa mi mú mi nílẹ̀ òun aṣàjò máa mi mú mi nílẹ̀ وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا وإذ قالت وإذ يقول المنافقون أنا بيتريا إيه باكبو يهو بيجي سامي منافقي ماتا iya kama keten walladhina fi qulubihim maradun bube ko gabbi bidiu medoma ewu se makata iya yumale ki wa una panyola pa bi aje imutagba damo yo ngade la ri atagbada mi mumini ki ami munafiki ta ya mumini ta ya munafiki tariyo be o mateko hmm. ayo male ko yo ngbogun madudu alumadza akɔla patapata papapapapa yɛlɛ ɔdzɔdzɔ ŋohe ma kó tɔ hɛ kumatsami munafiki homa yekulu munafiki na mi munafiki ma nalo nalo ma ka wòlɛbi nafi kulubi mɔrɔdun kube kɔ ɔga bibi gadi yɛ dɔma ɛwɔ jɛ homa ka ma wacadana allahu wa rasuluhu illa gururo inna lillahi wa inna ilayhi rajiun.

wọ́lá àkànyà lẹ́yìn wa tákẹ́tì lè gbẹ̀hùn kí a kò gbé àti gbọ́ alóyìn ni àkànyà ogé lẹ́wẹ́ wa mẹ́ kọ́mọ ní ojú kóró tí ni wọ́n ẹ̀ka àbájọ ẹ̀tẹ̀mẹ́rú kẹ́lẹ́ tí wọ́n jọmọ́ lẹ́kẹ́ bọ́ lọ́la kí a kọ́ alo ẹ̀kọ́ lọ́la kí tókò lọ́ ládàá lè ijó àmẹ́múdu tẹ́ná àpà àmẹ́múdu tẹ́ná àpà ẹ̀ àhẹ́hàn ni mbe boje so nu we ma nga kanya dola ta ne ne mun nga kanya dola ta ne ma wa de bi ngene le o oh, oh, agba ku e mo le ru ta ne ku e ka ka pa e le ku onu be ma e ka ma yin ya ji amade de go de nga ma nga ma e gba je ta ka mo le ru ta ku la le ku ba mo to ite ola ku ka gide ala yi ko gele e wo ka yo mi gide o ne bo ayi ni do de un ku ma je un apate na ti yan yin na boji ho kaki onge chapa pa nganya kagenele wayo wa gbo kuwa men kame chengu e kune kolo da tiyo yi e je chakanya de dane me mbi kide se akuna panya mola takolo le amalu de ogu ya ma manya kuma malia kama soya kiwewe tumale double ma multiply by four ama leo mada kama ya kumalio bakwa kode ungama kini ma waadana allahu wa rasuluhu illa gurura ina mduka unyoko unije umamuda haka wani ogoma uwa atoyo amunavi kiewa nini akayaki kereba matake bebolo lakide aluma aluma ẹ̀hùn sẹ́wọ̀n ọkọ ilé kìkẹrẹ bàbà pàmí ní Ya àdàbò òbúkọ àìkọ àbọ̀ tí a pàwódé ẹ̀hùn sẹ́wọ̀n ọkọ̀ kìkẹrẹ bóhùn ní kẹmọ̀ múnáfìkì bí àbáyọ ibà mà bí ẹnẹ tó bí àmà wéwé tó bí ń bí ọ̀yẹ́lẹ̀ tí a kú ná pányàmọ́ ọ̀la yọ̀nyọ̀nyọ̀ tákà ní kíkọ́ bọ́ọ̀lù tákọ̀ má yìí إياتي لكتن وقبو منك وإذ قالت طائفة منهم وإذ قالت طائفة منهم يا أهل يثرب لا مقام لكم فارجعوا ويستأذن فريق منهم النبي يقول اللهم إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا وإذ قالت طائفة من ورياك بكمو شوياك وشوياك كويها بيه منافك لما ممدأ aluma ja pata pata pata jela kan ni binga male ba duke ada ngada ali ali ba mafani bi ene due mo da ku jani bi ba kama ba omonga dia maya ada hoki aluma ja pata pata pata pata jela amana ba juma ya waiha قال طائفة منهم موسى يا كاكفهما يا أهل يثرب أو أما بو يثرب أبدو ما دو أبدو ما دو ما أما بو يثرب يثرب odu yasede bakide yi sodo yonkin sariba jedo dudu de anabi yusuf kama mo ma yow yani la tasriba alaykum al yawma la tasriba alaykum al yawm yaghfir allah Odu الله لكم وهو أرحم الراحمين أودو سري بغداد سودو يوميتين أودو مدي مدينة في بلد مدينة يوجو وفني ومشابا Oji ya anabi muhammadu dɛ medina become ugbo ɛkɛta ugbo kini daraja ilɛ ugbo kini daraja tole isi mɛka ugbo kirɔ n'osi jerusalem betul mukaddas ngbo kirono eketa ti medina ọwọ kẹsẹ medina ọdọgbọmọ èyí tètè under five minutes takẹ́dì maka matakẹ́dì kano lagos port harcourt abẹ́kúgbò dúkìdó yanẹ̀lẹ́ máa wọ́n ti gbé méjì káwọn dúdú mú ìgẹ̀ níbà ẹni kí wọ́n dágó wọ́n táwọ́gá raka àti táàmàdó kẹgbọ́ kó dágó méjì títí kẹsì mẹ́dínà ọlọ́ bùnmú mẹ́dínà tó dá albarka níbi muhammadu sallallahu alaihi wasallama àmà mímú náà fi ká dínì mẹ́ni ya ahàlà yasiriba àbò yasiriba odó yasiriba gidẹ tó dó kàmọ káàbùrẹ̀ sàdọ́ ìbàjá ilé yàdẹ àmà nà odó gidẹ abá níbi ya ìmọdó yasiriba ṣéǹjì kagini akwengini togwa meng'o di madina ko medoki yathriba genuduk medoki mudeu medina til munawara ani bidodu gideng'u o oh, medina nudu yoyoyo yidabodu me wanka madoki medina madoki boba madoki daba odo konu domo odo ekeyi domo obilege madodun ki to yiba eko nure ekele madodun ki miskina madodun ki jabira madoki muhabbatu madoki mahabubatu madoki almuqasamatu madodun ki majbura madodun ki uzra madodun ki marhuma ọmọ dúkìdẹ́ dúkẹ̀ dí mẹ̀dínà yàgbà mẹ̀gánìkó a máa ní olú ẹ̀kà níbi hana ma ọdọ́ yẹ́tìrí bàgẹ̀ ní abógun yàtà máa ebe màkà máa gó tó dá máa káàbìrì àmìmù náà fi kéèkì yìí yẹ́mọ̀ ní ẹ̀wà míì ni sàmà àkọ́wé mọ́nà àfitọ́tẹ ń gbọ̀ ọjọ́ ẹni karọ́ ní ẹ̀kà ẹmú fitọ́tẹ àmì àkọ́jọ́ ọjọ́ ẹlẹ̀ ọjọ́ ẹlẹ̀ wọ́n mọ̀ àfitọ́tẹ ọjọ́ ẹni karí ní ikú bẹ̀ bàná alùmọ̀kọ́kẹ́ nàìjíríà tọ́gẹ́lẹ́mù bẹ́ẹ̀ onúgbò onúgbò odu medina ka níbi ẹ e ma wọn ma dọ́ yẹ́ bàgẹ̀ ní a màgó àkọ́ nà kìbì tọ́tẹ́ ọjọ́ nìkèrè ní owó èkìwákìrẹ́ tàníbi tùbó yà níbi mánìkè hùgẹ̀ ní odu ìgbélé e mahana ma odu ẹlẹ́ ma yá dí medina kí yà á lóye tẹ́rí bà a máa mọ́ yẹ tẹ́rí lẹ́mù kọ́ mọ̀lẹ́kùn ẹ̀ǹ agbóhùn ẹ̀dẹ́gàjù ìyà pàmẹ́ni ọ̀yà ìdẹ́ pàmẹ́yìn nínú bọ̀rọ̀ yíò ẹnà ẹ̀nà tí mo dàbí tẹ́ yẹ rẹ̀ wọn níbi mọ́mọ́dù níbi mọ́mọ́dù ìyún yóò ẹ̀hùn lẹ́kẹ̀ ẹ̀hùn lẹ́kẹ̀ لا مقام لكم فارجعوا ويستعذنوا ويستعذن فريق منهم النبي يقولون إن بيوتنا يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا ويستأذن فريق منهم إليهم سيوجاك دها من منافق لا ما هو بجنكو نبي محمد صلى الله عليه وسلم أما هو وسي جوستيس بيو كما منافق ما ما سي جوستيس تدعو جوستيس كنت لك ما تدعو بيتو كنت يوم منافق يوم لا وما تدعو ọmọ ìyàwó awásọ́gbà àwọn ọ̀dọ̀dọ̀ oyé àrò kò yí máa máa dọ́mọ wọn pàṣọgbà àwọn pẹ̀lẹ́kì máa wé wọ́ dídí mi ní ìpọ́nà ó lè dẹ́ ẹ̀lẹ́kì àbúwà kó èmi mẹ́ amúṣọ yàtà màmá wá bí ọ̀nà rẹ́nà dínà níbi rẹ́nà níbi náà tabala tabala ma wa tẹ̀wìn ma wa bi ní ku kúgbà níbi muhammadu tó de ayat 52 62 ifi sórẹ́tù nur aláwòye ni innamal múminúna innamal mu'minuna alladhina amanu billahi wa ورسوله إذا إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله والذين آمنوا معه إذا كانوا في أمر جامع لم يذهبوا لم يذهبوا حتى يستأذنوا وإذا استأذنوك لبعض شأنهم فأذنت لمن شئت منهم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا جامع لم يذهبوا حتى يستأذنوه نعم إن الذين يستأذنونك أولئك الذين يؤمنون بالله ورسوله فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله نعم إن الله غفور رحيم آية إداية 62 في سورة النور second to the last سورة الأرض ọjọ́ akọkọ̀lá òkọ́ ìṣẹ́fọ́ yálẹ̀ mí bí ẹkọjọ́ wá kàmá níbi muhammadu tí ń dùn tákọ̀ yà kakini innamal mu'minun ẹ̀hùn mẹ́dùn máa tí ó gẹ́gì jami mọ́mìnì alìmaka màtánẹ́ alìdínà ámẹ́nú bí lẹ́yìn ọ̀rọ̀ tòlé àmàṣùgbókìdí máa ní wọ́n jọ ọyọ́ yóò ti dára ìzákánà máàwó bílẹ̀ máa dẹ́fà níbi muhammadu aláàmùrin jami'in ń gbẹ̀hùn dókìtì àwọn ọjà nìṣe ń gbẹ̀hùn màkínà tí ni yúmẹ̀ mẹ́jà nìka jẹun ọba ìdàmá mee aka anya hụọ na agwọ gị na ịṅụọchi mee ya aka gba ebodo matalachi mee ya aka gbokwuta akpa agụsikọlọ matalachi merụ onye ya na tụ ịkọ abaghị mgbe ya nabi muhammadu lem bụ bodogi ya kama leba nabi muhammadu yi gaskiya anabi muhammadu lọ wọnà ti gbẹ̀wọ̀ anabi muhammadu yẹ ẹnìkì ní imá nìkì máa ta bújìjì mú ina udugi yauma buhiyo amu mudutane kama kote manu hata yastaadinuhu sidi mamizi nipa oh dogi deke do ubon ama gudumi ala kunede umi agudu udumi ala na achoga unu una mi gudu mi ademin yani de ku yeun ya mina ta ke hmm. ya mi to ku ni lẹ́mìí ẹ̀dáhàbù máa lọ akọ àná lọ mọ́lọ́ mọ́kúrọ́ dẹ̀dọ̀ gbímọ́ yẹ tọ́pì àyà bá yà níbi muhammadun e ẹnẹ̀kì agbẹ̀wà níbi yà búdúkì tí mọ́tọ́ dùgbẹ̀dùgbẹ̀ mọ́tọ́ rẹ́kẹ́rẹ́kẹ́ abúdúkì jẹ́ náà lé máa yá rẹ́jú mọ́dọ̀ làwọn tọ́lá kuma báyá kọ́ làwọn kuma kpọ́tẹ̀ kuma lè máa hàtà máa ònòdè wọn àwòdè wọn jẹ wọ́n yìí ẹ̀rọ àwọn àwòdè ẹ̀rọ àwọn àwòbómi àyàyà bá àyàyà ló jí ẹ̀ àyà chánẹ̀ lọ́gbà máa àwòyá yóò tó tí òkú àná yọ̀ na ya chàkà máa bòjà níbi muhammadu dẹ ngbòbókì àkóbòjà níbi muhammadu yáyà dẹ ẹbí òbókì kóbòjà níbi muhammadu ya ẹwọ eh, eh, wa nke na. máa ká tẹngọgọ ìmànà ẹ̀hún ká mẹ́kọ́jọ́ gbẹ́kọ̀ àwọn ọgbọ́jọ́ ma mẹ́kọ̀kọ̀ bìbù mẹ́má mọ́kọ̀ lẹ́mìyàzábú hátàyà tààzínú fẹ́ẹ̀zẹ̀ tààzínúkà lè bá àbìsí ìnálẹ̀dínà yẹ tààzínúkà àbí màáwá bèèzì ní kúgbò wà níbi màmá yẹn rí yúní má gẹ̀ẹ́ tètè kíní má gẹ̀ẹ́ mẹ́bí ẹ mẹ́gbàgà mẹ́bí àtẹ́ tó ẹ̀yìn àmẹ́bí àmọ́ yíwọ bí ò ẹ̀yìn àmọ́ ọ ní. káàtẹ́ ẹ̀ṣẹ́ náà lẹ́ àmá gbé ṣọ̀pọ̀tà tẹ́lẹ̀ ní kẹ́ẹ̀dẹ́ta màmá gẹ̀ẹ́jú ọgẹ́lẹ́ ní ma pò ma mú dọ́kẹ̀ dọ́máyì ayanẹ̀ta àtẹnugọ́ ìta ma gbò ma hànà ọ̀dọ́ ẹlẹ́bà ọláyíká ọ̀rọ̀ ma ní wọ́n jọ́ kọ́nú tẹ́ ẹ̀dẹ̀ mbẹ́kì gà ma ọ̀làlámẹ̀rẹ́ lọ yọ máa yọ́ àmọ́nù bẹ́kì awágbìzì ní kúgbò ìfẹ́sẹ̀ àgbẹ̀lúgbà ìbá ṣàríyìn mọ́gbìzì ní kúgbò ẹlúgbò dúnmíọ́lá mẹ́ẹ̀bọ̀ kọ̀razín lìmẹ̀ṣí tàmínú ẹni kì rí jú ẹdìzì ní wọ́n ẹni kọ̀lá ń kéjú àkúdìzì ní ẹni ẹ̀rọ ń gbà ní àbẹ́kẹ̀ àgbókẹ̀ sẹ́sì mátàjẹ̀ níhùn bá

ujo katutu ujo alberka ujo nibi muhammad kudo udo mala ni muhammad jabe kudo banja domo udo atukolo magalati udo ati kudo udo ajojo karatu begi nubai tu le bodore wallahu shahidu aya lete me ni magale واستغفر اللهم الله تدوك تدوك اي اي كاكيني بيجي ابي زيني o له abeki dima ni ngojo ko nu jamu ida tolla abeki to kuji munafiki amanu ga do kuroyi awu ba de rasulullah do ba un de gele ko ke akoi ena ko ko ena bu ene ka ngono kuroyi lo awu ya go ma mu abu darre eji akpa ngere rawa to de na manu ga ti ni ni ba ne mm ويستأذنك فريق منه وشيبكوا من منافقات نسكسية و أدوكرو يوبو النبي أواقي زيني mbeke yuma che wate mauri ka munafiki ekwa na makwa na luma ini zini na skills na don me udoya ni ene ene na na no agala makwa na o egbanyo beki ka e munafiki aguyi munafiki de aya to ha mi munafiki enene ki screen olawo e ke ole ngote na ya qurani de ama mego me dono yoi am i exaggerating is there any element of hyperbole ma wa bizine wo ko ba nebi yaquluna tak makka inna buyutana awra ogule kama kabru wale udaka ma wa kama nebi o nu jojo wi wa chetohu unyi wa motoi ba motogini madobo ona kido ona gotia inene yo dimidimi ni ona oyo he ijebi amotoi ameyere ni ogwe adane te takube bi na loka mamkudu amuratana mamu magopan dodo ganele inna buyutana awra unyi wa isetowo unyi wa isetago unyi wa inigeden inonan ŋmala mɔlama mɔlame munafiki kia dɔ furo ya o ba níbi agbèyí ni yẹ wɔ ɔjɔ ɛnihi ìmɔlama do da ho hi awɔrɔ ma to ho dún emi ma rɔ yi emi ma rɔ ŋun ma tó ho nu ila firɔrɔ ma awa gbogbo kuma ra kàkí ni àmọ́ káàbìrì yìí ló tètè ọlá máa yìí bí òyọ kọ̀ọ̀hẹ̀ mà dá ìmájọ manigi dábàá ní màá gbó àfi pípọ́pẹ́ tó màá yá dábàá àì máa mú dábàá wá tí màá ọ̀tá tó lé màá rá màdùjọ́ la máa jẹ. wọn ọjọ́ kọlu ọjọ́ kìnìún kìnìún mẹ́rin kìdí ẹ̀dọ̀ máa dùnú bẹ́ẹ̀ abẹ́rẹ́ ó máa yí pù. wọn lẹ́nu aláwọ̀ àkàwọn ìhàyà 14 kàkí nìyí wọ̀lẹ́wọ̀. ولو دخلت عليهم من أقطارها ثم سئلوا الفتنة لآتوها لآتوها وما تلبسوا بها إلا يسيرا ولقد ولقد كانوا عاهدوا الله من قبل لا يولون الأدبار وكان عهد الله مسؤولا والله أقول من منافق الدين به جمنا النبي صلى الله عليه وسلم ما كوني ما أشتوه ما بجنك مرة ما دبي النبي تيوك مرة بابوه والله يعني أو أمايها ولو دخلت عليهم من أقطارها يا قامي كابرك ما لوكا ehe wo kini ba ko ka kuma mu kodo kita kita kita kita kita akrabuma thumma su'ilul fitnata tagma tini yuma wa ka ki kai oya me ko ba dini mete oya me yo ni aga ya ko jaba ni bi su'ilul fitnata tagma tini yuma wa al fitnata kuma ko ba dini mate ma mi kabru shi la atawha mama yenya me kabiri ọwọ́ rere mu kabiri jele mama gbojiri tun yi mama tinya ma kabiri le ọwọ́ rere ọ ma wo ma kakini ma ya ma doji dama ma ya ko yaba ne bi ọjọ kọla mi munafiki dẹ ba munafiki bẹẹki yubi anebi ọgbọ yi ma ma tẹtọ ilẹ o gbọtọ gbọ yolobo yolobo ilẹ o iye ni tí a ká mi kabiri yi ki yubi ewe kuma tẹnu owe kuma mu gbọlẹ akuma kitakita ruma ọla rere mama le duma suma su ilul fitnata kuma tuno tene yimowo kuma ada kanya kare ba nabi la atawha erre ma do yida ma pa makabirele ma corporate ba mi erre erere abo munafiki yama ni ewa ni ha kabiri nyawa pe yuruma nyako nyako ta ma do yida ma pa makabire agba boka yan so o de o yo ena fe e ke lo gele yi yake zuni da mai zuni a yake lume amma cuda ne yi amma tadebu kọ́la ma kọ́ ẹyẹ mi mígì dẹ̀ kọ́ ẹ ma bú pé mi rí kú gbodúgbodù ma wá bẹ ayé má oyé náà bẹ aláwọ̀túnmọ́nà ma royí yẹ̀bá kéèté pa kó èrò yìí ma wá royí ọjọ́ àmì sọ́jà ọ̀pẹ́ tó mọ́ ọ̀la kọ́ì ịṅụọ ya ịṅụ ọmụchi aba ya ka ma dị ebubo gị ayị aja gbara egbaru yi ene dugi mene gbaru dumu bole mu da kafiri ịṅụ ẹ gbagbagbagbagba ịṅụ ọmọ magboji ma àmì ṅụọ ya mụrụ ya gboji ọ abadegbu báyà múlò kúlé rẹ̀ kí lè ráì náà ipò tánẹ̀ká ẹgbàgbà náà mú ọmọ ìmọ̀ òtí lè gbàgbàgbà tẹ́lẹ̀ ń dùn kìdọ́ àrídàṣẹ̀ kò rí wọ́n bọ́ fẹ́rẹ̀ ọgẹ́lẹ̀ ìwọ̀n wa mọ́ òtí yíò máa kú kọ́lọ́mà ene dene rangi dola nga ye neki gbojuro lo dudu neki gbojuro la na ma de book ma pe o mi ti se boya je na to kaga to de ma o de ma chabo kala ma ma ni to si o du ma ate na bo ha ma no de ma ba mo kaga pe ti chama amika amika vrima be bo kala ma ni to si ge ayo ba wa ma tete ne ole ma ko ni amẹ́wọ́n òde máa gbégun àlí rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ màmá yìí gbélẹ̀ rúta náà yìí gbòmúnẹ̀ màyá tẹ màyá tẹ pọ́ ní káfìrí ẹgbẹ́ káfìrí abókì àṣẹ̀gùn ìdí ẹ̀yẹ́ òun màkàtí ní kùmọ̀ alùkà abókì àmàṣà bàpà fìtíjọ mọ́lẹ̀

jẹun ma lọ kéhe wò mú dábà túmọ̀ la kitakita báyà la kọ́ bẹ́ẹ̀ pàánù ogu ka súnmà sún ilu fìtìnẹ́ta yàní súnmà sún ilu àyẹ̀rìyìn omi dínì yìí mà tínì yìí mọ̀ ọmọ kó bà dínì tó aka ti káfíríkì ma ee gbé yamani ma gbòde yá ama gbadebu ama gboyiyi ama n'ode sẹ́yìn máa kẹ́ akọ̀lá yà máa igbé gbàyé yé wí mbégi wọn n'ode lọ́pọ̀ yányó jàmá jẹ mbégi ya máa sábà pàpìtì e máa ní àkẹ́nẹ̀ dúkú wá pé kejúrú àmà voluntarily willingly màdó yídà má pa màdó lè egwu agwakodu ọta egwu ogwu ọma ebiewu seidu ibrahim ali ishehu muhammadu duk àmàjálẹ̀ nẹ́bì níkọ yí àpapọ̀ nígbò wọ́n dámọ̀ ọgọ́lẹ̀dẹ̀ àbẹ̀dẹ̀ jábálẹ̀ tọ́bí yamana níbi yìí ń ayé àkìlẹ́ àkùkọ̀ akụkọ yí máa ma ayé ẹ̀bọ̀ múdàbà yóò máa jẹ́ àyí ayé ẹ̀bọ̀ múdàbà yóò bọ̀ ní mímú náà fi jẹ́ ẹ̀bọ̀ yóò máa jẹ́ àyí tí mẹ̀dábà bọ̀ bọ̀ dúdú yìí ẹ̀bọ̀ bá wà وما تلبثوا بها إلا قليل إلا يسيرا ina ina gudu mama ma to ko mojidu da ma pa ma kavre le ma ni ka ngo ye o medina ke ni jede o pe o ma to ko je pa ma kavre le kavre ki dodo e ye ki ya mojidu ngana ki munafiki ki doi ki ya mojidu da ma pa ma kavre o bi odo e ye ya yẹ ti fi dọdọ oye yẹ kí ọdọ dèrè dà yẹlẹ pẹtù mi káfíríjì bá ọmọ sọlẹ bẹ tó mi ha ìlà yẹ fi ra sínú kí wọn wí lẹpẹ káfíríjì lẹkìn yàtọ yìí dà mẹpa mi káfíríjì bó má ṣe é ní bàkó òwe pẹ ọ lẹkìn ní kébù. wọn la òye ni. ولقد كانوا عاهدوا الله من قبل لا يولون الأدبار وكان وكان عهد الله مسؤولا الله يعني ولقد كانوا عهد الله gaskiya tane tane amma yi mace promise Allah yana te ma promise Allah yana te eh kakini la yuwallunna al-adbar amaima ya dobe gbaja kabodo wa kame ko jaba nebe ba ba ke ba kame ni ke orre er, la maskata hmm. kaka me ya kerba nebe muhammadu e ma da bale ne ba yinu bodu ke da ko muhammadu al ke da wi medine mi ba ama ko ni lo ama ko yo ama promise promise lẹ́gbọ̀n àdúgbò níbi muhammadu wakana ahadullah promise yà láwọ̀ ẹ̀ náà tẹ́mẹ̀ tó lẹ́n kọjú ọmọdé àyà tó ní ní ojú mùtí ní kẹ promise bá àgbàdé ìwẹ̀ ba ọba kákẹ́ kọ́ fulfill promise lẹ́bà ọjọ́ àyà tẹ́ ní ọjọ́ àyà tẹ́ ní ní jẹun promise fulfill promise E ga sura وإذا أخذنا منك ومن نوح ومن ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى بن مريم وأخذنا منهم ميثاقا غليظا أي كيف ليسأل ليسأل الله صادقين عن صدقهم ما يعود ليسأل الصادقين عن صدقهم وأعد للكافرين عذابا أليما الله يعني أه ìgbìlì ìwọ̀n olùgẹ́lẹ́ ìbìlì ìgbìtìgbò tọ́ liyes alallahu sọ́dẹ̀kínà bí sídẹ̀kíhìn ọjọ́ ni tí é dé òtítàláhùn mojímàlà máa tàbí ìnà ọjọ́ bá amẹ́nẹ gẹ̀ẹ́sẹ̀ ọjọ́ anyá tó mẹ́rin nínú gẹ̀ẹ́sẹ̀ gọ́jí gẹ̀ẹ́sẹ̀ màtí kọjọ́ anyá dọ̀rọ̀ mẹ́rin ma ẹ́ àbẹ́gì tàmí káfìrí tàmí múnáfíkà dínà ọjọ́ àti pírífẹ́ tọ́mọdé yóò máa torí àmà chámánà àmàdàlkọ́wòrí jẹ́ ewébójà níbi muhammadu àmàkọ́ síkàlkọ́wòrí àgbàbà ìwọ̀ tọ́mọládé yóò máa dábọ̀kọ́ káyà kìdẹ́ ke kanwo ai kullum yan fara kuma firaru ko ayi ina da eh, eh dala ti ni kanu apatu ajala pati ti ni jenu so eh amigi de do kade migi de ni e eh, promise kecha dino yo yige tia ke ni to pabele bele bele alo e ata wi bacha alo ta lai lai lai lai aboke omi kpòké yakɔla olu kpòké yakɔla una yoke yakɔla alu da láyiláyiláyiláyi abugbabɛ alu yiŋɛ ne wɔlɛ ŋɔtse ŋu be lɛke alahali ko ewu ɛtsɛ e ma yi ƒu ama ya ye yakɔla ya ale ami munafiki ɛyà gali kakɔ e yɔŋɔ nɛ kpawa ko ìṣe akini awa kaya ọmọ karatu gida ye pẹ́ntì ya dudu pẹ́ntì ye dudu ye dudu la le ye ẹ nka k'a ti kọrọsọ ni o de abẹ ti nu a tó a kẹ ma kuta ni ba ọ na e si kọrọsọ ni sẹ dọmọ ẹ ma da n y'a si kọrọsọ ni ne kẹ o ŋa n y'a si plan kẹ o ŋa n y'a do yabu dọ kida yi gẹsẹ yọ jọ kida yi kì í adẹ tsa ọmọ lẹ ŋun mi an y'a mẹ. ọmọ abùnùkọ ọjọ́ anya tẹ́ abùnùkọ ọjọ́ bá ọmọ mẹ̀dọ́ òyà ya pẹ́ntì ẹ alìmù náà bìkí màkà yìí mádòdó ẹ̀yà kẹsì mù náà bìkí ẹ̀mdàkí alì ọ̀hárí ẹ̀mù náà bìkí abẹ́ iná gbọ́gidẹ̀ tó bá ṣe àpéjọ sọ́gbọ́ ọ̀lẹ́ correct òní onúgò kọ́ èémì múnáàbìké kọ́ èémì dé òun ọmọ tó bá náà èé onúgò àtẹ̀wọ̀n yà dẹ́sẹ̀ oyé nẹ̀ yà dẹ́sẹ̀ oyé mi ọgẹ́lẹ̀ ìdẹ́ oyé وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته على تجيو أربعون حديثكم نعم